oògùn hepatitis èyíkéyìí tá a mọ̀ sí àrùn jẹ̀dọ̀jẹ̀dọ̀ fi fídíò yìí ránṣẹ́ kí káwọn èèyàn jàǹfààní ẹ̀ bá mi wá ewé yìí ewé yìí là ń pè ní coriander leaf a máa táìpù ẹ̀ tá a bá ṣe tán coriander leaf gbẹ̀yìn tẹ́ bá wà labroad tẹ́ bá wà àwọn big restaurant ẹ máa máa rí i pé wọ́n máa ń fi ewé sórí oúnjẹ ewé yẹn ló ń jẹ́ coriander òun ní ewé tó máa ń fi sórí oúnjẹ coriander leaf fún ẹni tó ní hepatitis then wàá wá bá mi gẹ́ẹ̀tì cultured buttermilk cultured buttermilk cultured buttermilk so blend coriander yìí blend ẹ̀ kó yọ omi ẹ̀ kó yọ omi lára ẹ̀ omi tó bá yọ lára ẹ̀ yẹn wàá bu sínú cup wàá wá bu cultured buttermilk yìí wàá wá bu wàá wá bù ú sí wàá mixi ẹ̀ papọ̀ láàárọ̀ kùtùkùtù wàá mú bí wàá ṣe máa ṣe ní every morning nìyẹn o tún lè ṣe lálẹ́ bẹ́ẹ̀ farabalẹ̀ kó gbọ́ fídíò yìí délẹ̀ o coriander leaf and cultured butter milk farabalẹ̀ kó gbọ́ délẹ̀ fi fídíò yìí ránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀ ètò ìlera ni kí wọn náà gbalada sọ́dáka járíyà ni wọ́n ń pe irú ẹ̀ báyẹ̀ ṣe mọ̀ organization wa a ní di ajé àti umura gbogbo ẹ̀yin tẹ́ ń jàǹfààní nínú organization wa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 ẹ gbìyànjú ẹ gẹ́tì powder wa yìí tó bá gẹ́tì powder yìí tó bá ń lo pẹ̀lú family ẹ a máa ṣàlàyé bí wàá ṣe máa lò ó ẹ bárìà máa wà láàrin ìwọ àti àwọn evil wọn ní ní access sí ẹ wàá dẹ̀ lè rógo ẹ lò o ti understand sí wọn ní ní access ẹ kò ní sí monitoring spirit wàá lò gbèsè ayé ìrọ̀rùn ọ̀nà àlà inú ẹ̀ á dùn ayọ̀ á kún àwọn powder yìí wà àlàlì àwọn ẹ̀kọ́ tèmi kọ́ láti India ní China Arab country àwọn materials tàdé ń lò náà ó wà far away Africa wà ń bẹ̀ Arab country wà ń bẹ̀ bákan náà ni ọkùnrin tí wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ tí ó lè perform dáadáa gbìyànjú kó gẹ́ẹ̀tì transformer àti caterpillar àti miracle leaf sí wa gẹ́ẹ̀tì mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ bákan náà ni miracle leaves iná obìnrin tó ń gbé nǹkan sínú wombo ẹ̀ sínú uterus ẹ̀ abẹ́ni tí wọ́n ta lọ́fà tí àfúnjẹ ti pẹ́ lára ẹ̀ gẹ́ẹ̀tì miracle leaves ewé ọ̀tọ̀tọ̀ hundred la fi ṣe pẹ̀lú má ìzẹ́mzẹ́m bákan náà ni gẹ́ẹ̀tì bulldozer melt fibroid fún obìnrin tó ní fibroid eh, àbí tó ní blockage jùbọ̀ ẹ̀ wọ́sọ̀ pa lórí plus two seven six one two nine five six three eight nine obìnrin abẹ́ni tó ní cancer diabetics asthma gẹ́ẹ̀tì all in one wa eh, àti memory booster inel izata.